bàbá mi lókè láfinimọ̀nà àfinimọ̀nà tí mo gbójúlé àfinimọ̀nà tó ń tẹ̀lé mi ni àfinimọ̀nà tó mú mi débi ire. láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti wà nínú ẹgbẹ́ akọrin àwọn ìdojúkọ ta ní lọ́dọ̀ àwọn producer gan ó tó láti jẹ́ kéèyàn relax kó tiẹ̀ lóhùn òṣèlú ìrírí tí mo ní pẹ̀lú àwọn àwọn kọ̀ọ̀kan nínú àwọn àgbà olórin ni wípé wọn kì í tètè wọn kì í wọn máa ń fojú tẹ́ńbẹ́lú èèyàn wọn kì í wòyàn gẹ́gẹ́ bí wọn kì í jẹ́ ẹni tó máa ń ṣetán láti i mean um, encourage èèyàn láti tẹ̀síwájú. orúkọ mi ni Tọ́pẹ́ O alabi tí àwọn èèyàn mọ̀ sí afinimọ̀nà eléyìí tó jẹ́ orúkọ um, stage name wa so ọmọ bíbí ìlú Kwara State ni mí Ìsìn local government um, ní um, ọmọ Ìgbómìnà area and mo attend àwọn schools láti primary school sí secondary school and um, I studied physics electronics ní uh, Federal Polytechnic Ẹdẹ that is Science Laboratory Technology but Physics Electronics uh, option ní um, Federal Polytechnic Ẹdẹ Ọ̀ṣun State mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ní different laboratories because um, sí ìtọ́jú pé science laboratory technology ni mo ṣe mo ṣe láwọn laboratory um, industrial laboratories and medical laboratories so mo ṣiṣẹ́ láwọn laboratories and um, pẹ̀lú àwọn experience tí mo ní nígbà tí mo ṣe IT mi because mo ṣe IT mi ní um, Coca-Cola Apapa plant so ìyẹn fún mi ní knowledge láti ṣe ní industrial laboratory and medical laboratory mo ti ṣe pẹ̀lú different hospitals so àwọn ìrírí tí mo ní nígbà tí mo ṣe àwọn IT àtàwọn sewers mi ó fún mi ní rẹ̀fẹ̀ láti ṣe ní different places. Iṣẹ́ orin um, ó ti pẹ́ díẹ̀ tí mo ti wà lẹ́nu iṣẹ́ orin yìí. Láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti wà nínú ẹgbẹ́ akọrin because àwọn òbí mi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àwọn méjèèjì so àti kékeré yẹn náà no, no, ti fi mí sínú ẹgbẹ́ akọrin so nígbà tí ìrìn àjò yẹn ń lọ màmá mi gangan wá pè mí pé à pé gbọ́ ohun tí ọlọ́run wí o pé o nílò láti tẹ̀síwájú nínú iṣẹ́ orin nítorí pé ọlọ́run òun fẹ́ lò mí nínú iṣẹ́ orin yìí so nígbà tó dó mú kéré ńgbà yẹn ọ̀rọ̀ yẹn ò rílì yé mi torí ẹsẹ̀ ń pè mí gan padà tún bí wọ́n lérè pé kí ni ohun tẹ́ ẹ rí máa tẹ́ fi ní iṣẹ́ orin yìí ó jẹ́ ara ìpè tí ọlọ́run pè mí ara iṣẹ́ tó rán mi wá sílé ayé wá ṣe wọ́n ní màmá ní kémi gọ́gọ́ lọ gbàdúrà fúnra mi ohun tí n bá rí àti ohun tí n bá gbà àti àwọn àmì tí mo bá ń rí and bí ìrìn àjò yẹn ṣe ń lọ mo rí i pé apart from nǹkan tí màmá Àlàbí gọ́gọ́ sọ fúnra wọn mo rí i pé àwọn messages ń bẹ̀rẹ̀ sí ní jáde from àtàwọn prophet àwọn pastor tí mi ò tiẹ̀ mọ̀ rí rárá bẹ́ẹ̀ ni messages yẹn ó bẹ̀rẹ̀ sí ní jáde and èmi náà ń rí àwọn ìfarahàn kọ̀ọ̀kan lójú oorun tí ohun yẹn dẹ̀ ohun yẹn dẹ̀ ṣì ń kọ pé iṣẹ́ orin yìí mo ní láti tẹ̀síwájú nínú ẹ̀ so nígbà tí mo dẹ̀ rí i pé ohun gbogbo ń jọra wọn lọ báyẹn mo need láti stop because mo mo ń kọ́kọ́ ń bá ẹ̀mí ẹ̀ jiyàn mo ń bá ẹ̀mí ẹ̀ ṣagídí pé ah iṣẹ́ orin yìí mo mo mo prefer kí n wà ní kí n máa kí n wà ní ọ́fíìsì kí n máa gba sálárì mi but níwọ̀n ìgbà tí ẹ̀mí yẹn ò jẹ́ kí ọkàn mi balẹ̀ so mo nílò láti gbọ́ ohùn olúwa láti tẹ̀síwájú nínú ọ̀nà náà so nǹkan tó sún mi dé ìdí iṣẹ́ orin lélẹ́yìí. that was two thousand and three ni first album tí mo kọ́kọ́ ṣe eléyìí tí title ẹ̀ jẹ́ afinimọ̀nà òdodo so àtìgbà yẹn tí àwọn èèyàn bá máa pè mí afinimọ̀nà afinimọ̀nà even ní school tí almost all my lecturer náà mọ̀ pé náà máa ń pè mí níyà they prefer calling me afinimọ̀nà to the extent pé njọ́ tí máa ṣe interview mi tí mo padà lọ sí school fún HND the first question tó kọ́kọ́ bí mi ni pé kí n kọ́kọ́ kọrin náà káwọn tó bí mi ní any question so ẹ mọ̀ mo 2003 ni first album nígbà tí mo dẹ̀ ṣe album yẹn tán kò pẹ́ tí mo rí admission so mo lọ sí school kò really see time fún mi láti continue pẹ̀lú iṣẹ́ orin yẹn but still náà no, mo ṣì ń lọ fún àwọn program àwọn program kọ̀ọ̀kan so ìyẹn afinimọ̀nà ni first album tí mo kọ́kọ́ ṣe nípa oore ọ̀fẹ́ ọlọ́run so ìkejì tí mo tún tí ọlọ́run ràn mí lọ láti ṣẹ̀ṣẹ̀ ṣe ni um, a fresh glory ògo ọ̀tun and that was um, 20 year 2020 tí ìyẹn jáde so mo ti ní oore-ọ̀fẹ́ láti ṣe album méjì nípa um, oore ọ̀fẹ́ ọlọ́run so nínú orin afinimọ̀nà yẹn bàbá mi lókè láfinimọ̀nà afinimọ̀nà tí mo gbójúlé afinimọ̀nà tó ń tẹ̀lé mi ni afinimọ̀nà tó mú mi débi ire ìyẹn jẹ́ látinú afinimọ̀nà yẹn wá so látinú ògo titun ògo titun ṣáá ni mo ń béèrè fún ògo ọ̀tun ṣáá mo ń bẹ̀bẹ̀ fún tógo bá ti kú ayé ẹni ti dòfìfo ọlọ́run tó dá mi fún mi ní ògo titun ògo ẹni ṣóun ní kádàrá ẹni gbogbo ohun tí ènìyàn yóò dá láyé yìí ògo ni ọba tó ní ọpọ́n kádàrá lọ́wọ́ tèmi dọ́wọ́ rẹ̀ gbà mí àṣẹ̀dá tó rán mi wá sáyé ó ta kókó dá sí ọ̀rọ̀ mi ògo titun ṣáá ni mo ń béèrè fún ògo ọ̀tun ṣáá ni mo ń bẹ̀bẹ̀ fún o bógo bá ti kú ayé ẹni ti dòfìfo ọlọ́run tó dá mi o fún mi ní ògo titun. ohun tó bí afinimọ̀nà yẹn ni wípé nígbà tí ìrìn àjò yẹn ń tẹ̀síwájú ẹ mọ̀ tí ọlọ́run dẹ̀ ti fún wa ní ìtọ́ni because gbogbo nǹkan tí ó jù láyè náà ni pé kí ọlọ́run tọ́yàn sọ́nà tí ọlọ́run bá ti tọ́ èèyàn sọ́nà téèyàn bá dẹ̀ mọbi tí èèyàn ń lọ pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run ìrìn àjò máa ń rọrùn fún ènìyàn so nígbà tí ìgbésẹ̀ ti studio yẹn wáyé nígbà tí gbogbo orin yẹn wà ńlẹ̀ mo ní láti béèrè lọ́wọ́ ọlọ́run kò sí táìtù kọ̀ọ̀kan tí mo fún album tí mo máa ń fún album láì ṣe pé mo béèrè lọ́wọ́ ọlọ́run so bọ̀ nígbà tí mo máa gbàdúrà sí tí ọlọ́run máa tọ́ mi sọ́nà ó ní pé kí n lo orúkọ yẹn ohun afinimọ̀nà òdodo so ohun tó bí orúkọ afinimọ̀nà òdodo nìyẹn ohun tó bí ògo titun ni wípé ní ṣe mọ̀ pé mo sọ mo ní láti two thousand and three ni a ti ṣe láti wọ studio fún afinimọ̀nà òdodo yẹn so ẹ mọ̀ so láti two thousand and three mo mo mention ẹ earlier pé two thousand and three la ṣe ni ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti wọ studio láti ṣe ògo i mean um, um, afinimọ̀nà òdodo ní àti two thousand and three yẹn títí wọ twenty twenty yẹn àwọn challenges kọ̀ọ̀kan dìde tó jẹ́ pé ó tiẹ̀ jẹ́ ó fẹ́ kí n tiẹ̀ gbàgbé orin yẹn pátápátá ọ̀nà orin yẹn pátápátá ṣùgbọ́n nígbà tí ohun olúwa tún padà kọ jáde pé mo nílò láti tẹ̀síwájú nínú iṣẹ́ orin yẹn so mo máa ní ok olúwa mo fẹ́ fún mi ní àmì nígbà tí ọlọ́run dẹ̀ máa fi àmì hàn gbogbo orin tó wà nínú album yẹn ọlọ́run most of àwọn orin yẹn nínú album yẹn ọlọ́run fún mi ní àwọn ìmísí yẹn láti ojú àlá so bí ọlọ́run ti fún mi ní àwọn orin yẹn láti ojú àlá mo nílò láti jókòó because èmi ohun tí èèyàn bá béèrè lọ́wọ́ ọlọ́run lọ́lọ́run máa ń fún un ó ní ká béèrè ìwé mímọ́ ló ní ká béèrè ó ní àwọn ò rí gbà ó ní ká kan ilẹ̀kùn yẹn mo kan ilẹ̀kùn yẹn mo ní ọlọ́run mo fẹ́ rí àmì tó bá jẹ́ pé ní tòótọ́ ó fẹ́ jẹ́ kí n tẹ̀síwájú nínú iṣẹ́ orin yìí so nígbà tí ọlọ́run dẹ̀ fi àmì hàn gbogbo orin yẹn nígbà tí èmi náà jókòó tí mo tún wá túbọ̀ ṣiṣẹ́ lórí ògo ọ̀tún yẹn bí a ti fún mi láti ojú àlá wá tó jẹ́ pé tí n bá tí bí mo ṣe jókòó bí mo ṣe ṣiṣẹ́ lórí àwọn orin yẹn tèmi gan bá ń kọ fúnra mi mo máa ń dá ẹkún mo máa ń sun ẹkún yẹn pé ọlọ́run ṣé láti ẹnu ọmọ kékeré yìí náà ló ti gbà sọ àwọn ọ̀rọ̀ because ẹ mọ̀ ọlọ́run tóbi púpọ̀ ọlọ́run máa ń fi àwọn òpè ó fi ń dààmú ọlọ́gbọ́n nígbà mi á dẹ̀ fi ọlọ́gbọ́n náà á dẹ̀ fi dààmú òpè ọlọ́run àwa má rìndì níṣẹ́ so nígbà tí mo jòkó lórí orin yẹn mo wá ṣiṣẹ́ mo mo ní láti tún ṣe àwọn um, àṣàrò kọ̀ọ̀kan nínú àwọn um, bíbélì nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run láti kó orin yẹn jọpọ̀ nígbà tí ọlọ́run ti fi àmì hàn tán so nígbà tí iṣẹ́ yẹn wà gbogbo ìgbà tí iṣẹ́ yẹn wà studio kò tí ì ní àkọlé rárá but nígbà tí iṣẹ́ yẹn fẹ́ parí tán mo dẹ̀ ọlọ́run kí ni o fẹ́ kí ni táìtù tó o fẹ́ kí n fún orin yìí tí ọlọ́run dẹ̀ kọ ó kọ sí mi pé ògo titun ni pé òun fẹ́ sọ ògo yẹn di ọ̀tun èmi náà wá jókòó pé láti two thousand and three tí album afinimọ̀nà òdodo ti jáde so títí di à tó bá tiẹ̀ jẹ́ ẹ mọ̀ ọlọ́run really mo ráàánú gbà ìgbà tó bá jẹ́ lòmíì ni kò tún ohun ọlọ́run yẹn ò tún ní padà tọ́ wá so nítorí àánú tí mo rí gbà tọ́lọ́run dẹ̀ fi àmì hàn tó dẹ̀ tọ́ mi sọ́nà so nígbà tí ọlọ́run dẹ̀ ní òkè ògo ọ̀tun yìí ni mo ní òkè ó ṣe ọlọ́run mo dẹ̀ a dẹ̀ fún gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ a fún album yẹn náà ní táìtù yẹn ògo ọ̀tun a fresh glory. inú mi dùn sí ìbéèrè tẹ̀bèrè yẹn ṣẹ́rí ehm, Tọ́pẹ́ Àlàbí yìí ó jẹ́ orúkọ tí àwọn òbí mi sọ mí látìgbà tí mo ti dénú ayé so though a lot of people náà ti ń béèrè question tí ẹ béèrè yẹn in fact um, lórí social media mi a lot of questions mo ti ó tiẹ̀ ti sún mi láti máa dáhùn àwọn questions yẹn because àwọn míì máa ṣé ẹ jẹ́ àbúrò wọn ni báwo lẹ ṣe jẹ́ sí wọn so àwọn míì ó tiẹ̀ tó ẹsẹ̀ nǹkan táwọn míì ni pé bóyá mo kàn fẹ́ lo orúkọ yẹn láti fi dìde and which is um, assumption wọn yẹn ó wrong because orúkọ yìí jẹ́ orúkọ tí màmá àti bàbá sọ mí látìgbà tí wọ́n ti bí mi sí ayé so mi ò tọmọ mi tiẹ̀ tí ì rí wọn rí and um, mo mo mọ̀ pé lọ́jọ́ kan nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo sì máa mọ̀ wọ́n ṣùgbọ́n mi ò tọmọ wọn o I'm from Kwara State and I. I, I think she's from, um, mommy, Dr. Labi is from um, Ogun State or something, but mi ò tán mọ́ wọn. Orúkọ kan ló jọra, orúkọ ló papọ̀. Torí ẹ̀ náà ni mo ṣe máa lo ó yẹn temi um, temi o ma máa fi jẹ́ Tèmítọ́pẹ́ ó Alabi instead of um, Tọ́pẹ́ Alabi straight. So mi ò mo dẹ̀ máa lo stage name me which is um, Afinimọ̀nà. No so ìyẹn náà tún máa differentiate pé nọ̀nà mi ò impersonate orúkọ so mi ò mi ò tíì lórí ọ̀fẹ́ láti mọ̀ wọ́n tí mo dẹ̀ mọ̀ pé ehm, lágbára ọlọ́run ní ọjọ́ kan máa ní orí ọ̀fẹ́ láti mọ̀ wọ́n. Um, orúkọ yẹn mi ò lè mi ò lè sọ pé ó jẹ́ attack fún mi of course Sherry. ní apart from èmi tí mò ń jẹ́ Tọ́pẹ́ Àlàbí àti àwọn ah, mọ́mí Tọ́pẹ́ Àlàbí tó ń jẹ́ Tọ́pẹ́ Àlàbí there are a lot of people bearing that that same name Tọ́pẹ́ Alabi, but ohun tí mo kàn rí sí ni pé ṣe rí bó ṣe wo olúwa ló ń ṣọlá ẹ̀ ọ̀nà ọlọ́run kò dẹ̀ sí ẹni tó mọ̀ and um, besides ṣé mo pé mo sọ́ngbà kan pé mi ò really fẹ́ tara bọ iṣẹ́ orin yìí tí kì bá ń ṣe ohun ọlọ́run tó ń kọ ní gbogbo gbà ká ní mo jẹ́ ẹnìkan tó fẹ́ wò pé tó fẹ́ wò láti lo orúkọ yẹn gẹ́gẹ́ bí opportunity màá fẹ́ ni ah ṣebí ẹni orúkọ kan tí wà tó ń exist as Tọ́pẹ́ Àlàbí jẹ́ kí èmi náà lo orúkọ yẹn kí n sáré dìde no ṣùgbọ́n mo wò pé ó bó ṣe wu ọlọ́run ló ń ṣọlá ẹ̀ ọlọ́run wa dẹ̀ ni ọlọ́run elétò ni so àárín yẹn ọlọ́run ló mọ ohun gbogbo but mi ò lo mo tún wá ń fi àǹfààní yìí sọ fún gbogbo àwọn ènìyàn because a lot of people ti ń bi wọ́n ti wọ́n fẹ́ mọ̀ nípa orúkọ yẹn sí so mo fi àǹfààní lè sọ fún gbogbo ènìyàn pé kò ń ṣe pé mò ń jí orúkọ lórúkọ lò ó orúkọ bí ẹ ní àǹfààní láti confirm látọ̀dọ̀ àwọn parents mi ìyẹn mọ́mí pastor um, Alabi and daddy pastor Alabi ẹ ní orí ọ̀fẹ́ láti pè wọ́n láti confirm látọ̀dọ̀ wọn orúkọ mi tí wọ́n sọ mí látìgbà tí wọ́n ti bí mi sáyé nìyẹn o I am bearing um, Tọ́pẹ́ Alabi mi ò impersonate and mi ò lo ó pé láti lo orúkọ olórúkọ láti dìde bọ̀ kíní kan mo fẹ́ ká mọ̀ pé ohun gbogbo oyè ọlọ́run ọlọ́run dẹ̀ mọ̀ òun ni ọlọ́run elétò oyè ọlọ́run bó ṣe ń ṣe kò dẹ̀ sẹ́ni tó tó bi ọlọ́run léèrè pé báwo ló ti ń ṣiṣẹ́. àwọn ìdojúkọ pọ̀ gan o hmm. àwọn ìdojúkọ yẹn ó pọ̀ gan láti two thousand and three yẹn títí de àsìkò yìí àkọ́kọ́ ná àwọn ìdojúkọ tí a ti ń dojúkọ àwọn producers wa Oh bóyá kí n sọ pé wọn jẹ́ olóòótọ́ pẹ̀lú ọ àrí àti producer tó yẹ ká i don't know but àwọn ìdojúkọ ta ní lọ́dọ̀ àwọn producer gan ó tó láti jẹ́ kéèyàn relax kó tiẹ̀ lóhùn ò ṣe mọ́ ṣùgbọ́n ẹ mọ̀ ohun ọlọ́run kò ń ṣe nǹkan tó ṣe é yẹ̀ so àwọn yẹn gan wọn encourage èèyàn ní field yìí ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run fún wa ní. Ni ọlọ́run fún wa ní agbára láti borí àwọn ìlàkọjá yẹn àwọn ìdojúkọ tó tún dàbí rẹ̀ ni wípé a ní àwọn challenges nípa um, instruments ohun èlò orin because àti ní tiwa rárá a ṣì ń gbàdúrà a dẹ̀ ṣì ń à ń nírètí pé ọlọ́run yóò gbé olùrànlọ́wọ́ dìde lọ́nà àrà níwọ̀n ìgbà because mo mo mo believe nínú ọ̀rọ̀ ọlọ́run pé tí èèyàn bá ti ṣe ti ọlọ́run ọlọ́run náà ní láti ó máa ṣe tèèyàn and besides téèyàn bá ti nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ nínú ọlọ́run kì í dojú ti ènìyàn ẹni tó bá ti nígbàgbọ́ nínú rẹ̀ so àwọn ìdojúkọ yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn ohun èlò orin àti nǹkankan a sì ń gbàdúrà sí ọlọ́run kọ́lọ́run kó jọ kó gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún wa láti tẹ̀síwájú nínú ọ̀nà orin yìí and um, àti producers àti promoters a ṣì ń pray kọ́lọ́run kó jọ kó rán àwọn olóòótọ́ àti àwọn aláàánú ènìyàn tó máa báyàn ṣiṣẹ́ lójú ọ̀nà ìrìn àjò yìí kọ́lọ́run kó kọ ibi tí ó rọrùn kó kọ́ sí wa kí iṣẹ́ náà lè dùn ún ṣe bíi ti àwọn lótìtọ́ àwọn àpọ́sẹ́lì ti gbani náà wọ́n rí ìdojúkọ o ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn náà borí so kọlọ́run kó jọ kó túbọ̀ fún wa ní orí ọ̀fẹ́ yẹn kó dẹ́ dìde kó kó kó rán aláàánú sí wa ní gbogbo ọ̀nà tá a ti ń gbé tọrọ fún àánú rẹ̀ kọlọ́run kó jẹ́ kí iṣẹ́ ìkó rọrùn. wọ́n mo ti sọ síwájú pé a ní àwọn challenges pẹ̀lú àwọn producer though nǹkankan tí mo máa ń jẹ́ kí èmi máa tí láti ìbẹ̀rẹ̀ tí n bá ti fẹ́ bá producer ṣiṣẹ́ mo máa ń study producer yìí mo dẹ̀ máa ń tètè jẹ́ kí wọ́n mọ̀ pé ehm, iṣẹ́ yìí mo máa ń tètè jẹ́ kó mọ̀ pé iṣẹ́ yìí kò sí ohun tó ń ṣe títí ara ń bẹ̀ a gbọ́dọ̀ ehm, da ti ara pọ̀ mọ́ ti ẹ̀mí. E so mo máa ń dúró lórí i mean mi ò mọ bí mo ṣe máa put in Yorùbá but I, I do take my um, stand pé okay strictly iṣẹ́ orin ẹ jẹ́ kó jẹ́ iṣẹ́ orin so nǹkan tí mo rò pé pẹ̀lú ìyẹn nǹkan tó ń fún mi ní àwọn tó ń jẹ́ kí èmi escape through nìyẹn so ní àárín yẹn no ah wọn ò fi lọ mí mi ò because èmi gan ẹ ẹ ẹ mọ̀ mi ò ready láti compromise mo dẹ̀ ń jẹ́ kó ń dó ṣẹ́rí tí wàá bá ṣe tọ́lọ́hún eh, ọ̀tá máa pọ̀ gan because <laughs> nínú ayé lẹ́nìí oríṣiríṣi òkùnkùn òkùnkùn pọ̀ àwọn ènìyàn òkùnkùn pọ̀ ju àwọn ènìyàn ìmọ́lẹ̀ lọ so tíwọ náà bá dẹ̀ máa tó bá jẹ́ ẹni ìmọ́lẹ̀ tí wàá bá dúró lójú ọ̀nà ìmọ́lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kó kán mọ ohun tó gbé dání so èmi ò kì í fi mo máa ń jẹ́ kí ìsọ̀rọ̀ mi àti ohun gbogbo mi ó máa ń fi hàn fún wọn kó tiẹ̀ tó di pé irú nǹkan báyẹn ṣùgbọ́n mi ò tí ì mi ò dẹ̀ gbàdúrà kí n tiẹ̀ kí irú nǹkan báyẹn tẹ̀ wá síwájú mi ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn ni. ìrírí tí mo ní pẹ̀lú àwọn àwọn kọ̀ọ̀kan nínú àwọn àgbà olórin ni wípé wọn kì í dèdè wọn kì í wọn máa ń fojú tẹ́ńbẹ́lú èèyàn wọn kì í wòyàn gẹ́gẹ́ bí wọn kì í jẹ́ ẹni tó máa ń ṣetán láti i mean um, encourage èèyàn láti tẹ̀síwájú because um, mo ní orí ọ̀fẹ́ láti bá ìkànnà àwọn àgbà olórin yẹn sọ̀rọ̀ ẹ̀ mọ̀ kán ó take wọn ní a lot of time láti fún mi lésì ìgbà tó dẹ̀ máa fún mi lésì gan àti ẹ̀ à conclude gbogbo ọ̀rọ̀ tá à ń sọ dèní yìí tó bá máa dá mi lóhùn lókù so wọn kì í really encourage àwọn àwọn olórin tí wọ́n ń bọ̀ lẹ́yìn láti dìde and um, tí mo dẹ̀ wo pé um, kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí wípé ṣé rí nǹkan kan ni pé títí tí ọjọ́ tí olúwa yóò dé olúwa sì máa ma gbé àwọn ènìyàn dìde àìmọye àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn gan tá àti ẹ̀ tí mọ̀ rárá tí ọlọ́run yóò máa tó máa lò fún àsìkò yìí àti àti ọjọ́ iwájú so a gbọ́dọ̀ máa ní èrò yẹn ní ọkàn wa pé a gbọ́dọ̀ àwa náà níwọ̀n ìgbà tí ọlọ́run bá ti ràn wá lọ́wọ́ láti dìde ẹ jẹ́ káwa náà jẹ́ ìmọ́lẹ̀ sí ọ̀nà àwọn tó ń bọ̀ ní ìdí iṣẹ́ orin yìí àwọn tí mo máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àkọ́kọ́ náà mo láìkè Daddy wa Dommuel though wọn wọn ń ṣe um, Daddy Dommuel is an international um, gospel artist àwọn míì lè máa mọ̀ wọ́n ní eh, Nigerian bíbá but ẹ mọ̀ but mo like ẹ eh, bàbá cause bàbá máa ń kọrin nínú ẹ̀mí ọlọ́run so ibi kò dẹ̀ sí orin kórin tí bàbá kọ ehm, ìmísí ọlọ́run ó máa ń wà nínú orin bàbá bàbá máa ń kọrin láti inú ẹ̀mí ọlọ́run and ehm, ní ọ̀dọ̀ wa ń bì báyìí ẹni tí mo tún like ni mo like màmá bọ́lá rẹ màmá màmá màmá náà jẹ́ ẹni ẹ̀mí tí ọlọ́run ń lò ẹ wo àtìgbà tí a ti tí màmá ti wà lójú iṣẹ́ náà títí dàsìkò yìí ọlọ́run sì ń ran màmá lọ́wọ́ lójú ọ̀nà yẹn so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn olórin ẹ̀mí tó kù nípa um, oore ọ̀fẹ́ ọlọ́run náà tí àwọn náà bá ń kọrin àṣemáńrí kò sí nínú àwọn olórin ẹ̀mí mi kò sí àṣàdànù nínú orin wọn so mi ò in fact mo like gbogbo àwọn gospel artist mo dẹ̀ máa ń listen sí gbogbo àwọn gospel artist so látòrí màmá títí dórí ẹ̀mọ́ eh, mi Tọ́pẹ́ Àlàbí màmá Ṣeun Wẹlẹ gbogbo wọn lọ báyẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa náà ti ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ Eh, mafinimọ̀nà album ti à ń duro de um, latest o pé kí ló ń ṣẹlẹ̀ well nípa oore ọ̀fẹ́ ọlọ́run láìpẹ́ láì jìnà um, album mi tún máa jáde ẹ ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́ kọlọ́run kó kó jọ kó jẹ́ kó jẹ́ ipá wa kọlọ́run dẹ̀ túbọ̀ bá wa gbé àwọn aláàánú dìde kọlọ́run kó dẹ̀ bá wa dáwọ́ láwọn producer wa so àárín yẹn ìlépa ìlépa ìlépa ìlépa mi tó jà jù ni gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni tó rán mi ìlépa mi tó jà jù ni pé láti fi orin yìí mú àwọn ènìyàn kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ àti láti fi orin yìí tọ́ àwọn ènìyàn sọ́nà láti láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé nínú Kristi ìrètí wà aláti jẹ́ kí àwọn ènìyàn kó mọ̀ pé nínú ayé yìí ẹnìkan ṣoṣo tá a lè sìn tó lè mú ká rí ògo lò tó lè mú kí ayé wa kó ní ìtumọ̀ ní Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn um, orin eléyìí tóun náà ti ń fún wa fúnra ẹ pé ok eléyìí o um, afinimọ̀nà òun ni afinimọ̀nà òdodo ní ní ìpele tá a ṣe wà yìí ọjọ́ tí inú mi dùn jù ni ministration kan tí a lọ fún so nú ministration yẹn ẹ mọ̀ tí èèyàn bá ti gbẹ́kẹ̀lé ipa ti ara ẹ̀ tó bá ti jẹ́ ẹ̀mí ọlọ́run ni ó ń bá èèyàn ṣe ohun gbogbo ẹ̀mí ọlọ́run jẹ́ olófòfó á dẹ̀ tọ́ni sọ́nà ju béèyàn ṣe rò péèyàn gan lè ṣe lọ so nínú ministration yẹn ìsọjí ọ̀sẹ̀ ọlọ́sẹ̀ kan ni throughout that week Um, ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ láti minister throughout the week so nínú ìṣòro yẹn so ọlọ́run wá sọ̀rọ̀ jáde kó tó di pé a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin yẹn ọlọ́run dẹ̀ ni ó ní wo arábìnrin yẹn o ó ní nǹkan báyìí báyìí báyìí ọlọ́run kọ́ ní ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin ọlọ́run kọ́ ó lò ó lò mí láti sọ fún arábìnrin yẹn pé ok o nǹkan báyìí báyìí báyìí mo ṣáà mo fún arábìnrin yẹn ọlọ́run lò mí láti fún arábìnrin yẹn ní mẹ́sẹ̀gì yẹn so nígbà tí a wá parí ìṣòro yẹn arábìnrin yẹn wá bá mi ó ní à ó ní à ó wá ní à mọ́mì mm, mi ò ń ṣe mọ́mì o <laughs> ó ní à ẹ ṣe gan o ó ní ṣe mọ̀ pé orí nǹkan tí dádì òun kú sí lélẹ̀ I was shocked èmi ní kókó ni mo wà ń bẹ̀ nígbà tí arábìnrin yẹn sọ̀rọ̀ yẹn èmi àti àwọn ẹgbẹ́ mi tá a jọ jáde lọ so a ṣàwòjú ara mi ò pípẹ́ fún kínní mi ò mọ̀ wọ́n rí nínú program yẹn náà mo ti rí wọn so I was like no mo, mo ní madam kí ni ohun tẹ́ ẹ sọ yẹn so wọ́n tún ní láti repeat ọ̀rọ̀ yẹn mo wá encourage woman yẹn mo ní ẹ tẹ̀síwájú ẹ túbọ̀ máa gbàdúrà nìṣó ọlọ́run tó fi eléyìí hàn kó ní agbára láti ṣẹ́gun ẹ má jẹ́ kó sú yín rárá ẹ má jẹ́ kí àdúrà yín kó dúró ẹ máa gbàdúrà nìṣó ọlọ́run á dẹ̀ ṣe kínní á ṣe ogun náà so ó ó ó nǹkan tó jẹ́ kí inú mi dùn ni pé ọlọ́run jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ̀ because gbogbo gbà kò sí outing outing tó bá ti pè wá sí pé Okay, o hello um, sister Tọ́pẹ́ o a ní ìdíyín bí báyìí o láti wá bá wa ṣe mo máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run kí ni nǹkan tó o fẹ́ ká lọ ṣe ń bí báyìí báwo lo ṣe fẹ́ ká rìn kí ni nǹkan tó fẹ́ ká lọ sọ lórí pẹpẹ gan fún àwọn ènìyàn because kò ń ṣe ṣẹ́rí iṣẹ́ ìránṣẹ́ orin kò ń ṣe nǹkan téèyàn ń fi ọgbọ́n orí ṣe ara ò lè ṣe because tó tó kò sí bó o ṣe fẹ́ ṣe nípa tara tó máa wu Ọlọ́run lẹ́yìn kó jẹ́ pé ọlọ́run tó pè ẹ́ náà ló ń tọ́ ẹ sọ́nà so kò sí mo máa ń béèrè a máa ń béèrè fún ìtọ́ni lọ́wọ́ ọlọ́run kó tiẹ̀ tó di pé a lọ fún any outing ọlọ́run ṣé kí ló fẹ́ báwo ló ṣe fẹ́ ká rìnrìn àjò yìí ṣé ìrìn àjò eléyìí tó lọ́wọ́ sí ni ṣé ká tẹ̀síwájú eléyìí tí ọlọ́run dẹ̀ ń fà mí hàn so inú mi dùn pé ọlọ́run fúnra ẹ̀ tó sọ̀rọ̀ ó ń ṣe àtìlẹ́yìn májẹ̀mú ìpè yẹn ó dẹ̀ ń fi àmì hàn wá tèmọ́ máa ń nípa orí ọ̀fẹ́ ọlọ́run o máa ń wá lójú àlà lójú oorun ẹ mọ anytime ọlọ́run kọ́ máa ń kọ sí mi tó bá dẹ̀ ti ń kọ sí mi báyìí èmi náà ò dẹ̀ kí n fi ṣeré torí um, ohun ọlọ́run ni nínú ìwàásù nígbà tí mo bá ń gbọ́ ìwàásù inspiration yẹn máa ń wá nínú àdúrà nínú nígbà tí mo bá ń ka ọ̀rọ̀ ọlọ́run so ọlọ́run really fi àárín yẹn ó fi ó fi rọ̀ mí lọ́rùn ó ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí ohun tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ọlọ́run tó bá jẹ́ ń tò tó fẹ́ kí n tẹ̀síwájú nínú ọ̀nà yìí mo fẹ́ rí àmì. Yeah, my my parents are they are good ones. they they really they encouraged me in so many ways um, monetary aspects and um, spiritual aspect because my first album my parents paid for the okay first album I want parents mi náà wọ́n wọ́n jẹ́ want to encourage me. láti wọ láti wọ studio láti ṣe um, àfinimọ̀nà òdodo so. nígbà tí agara bá fẹ́ dé dó nígbà kan èmi wò pé ok ìgbà tí ìgbà tí wọ́n ti ní ok iṣẹ́ orin yìí wà ní láti ṣe o so wọ́n rò pé ah, àwọn kan wọ́n suggest pé bóyá kó kúkú lọ read music ní no I have the talent so I don't need to go and read music even if I need to acquire, acquire some knowledge tó ní ṣe pẹ̀lú music I can still you know, go to uh, another length láti lè ní ìmọ̀ nípa music so mo mo tẹ̀síwájú mi ò kò ń ṣe music mi ò read music but nígbà tí agara bá dé tí ó bá dàbí pé agara fẹ́ dá mi àwọn náà tún máa ń encourage mi nígbà tó tiẹ̀ dàbí ẹni pé mo sá díẹ̀ níbi iṣẹ́ orin yẹn àwọn náà tún encourage mi pé ṣé ò gbàgbé ohun tí ohun ọlọ́run màmá àlàbí ò tiẹ̀ yé má sọ màmá máa ní wò ó kó o ka gbogbo igba ìwé láyè ìdí iṣẹ́ orin yìí wàá sì padà ṣe mo máa ń wò bóyá nítorí pé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí um, àti àwọn tí mi ò mọ̀ àwọn tí mo mọ̀ tí wọ́n tún wá ń fún mi mẹ́sẹ̀gì yẹn aside mẹ́sẹ̀gì tí àwọn parent mi sọ tèmi náà dẹ̀ ń rí àwọn ìfarahàn yẹn fúnra mi ọ̀ mo wá wò pé lótìtọ́ mo nílò láti ṣe iṣẹ́ bàbá nígbà tí ó tọ́ àti nígbà tí ó yẹ so àwọn parent mi encourage mi gan ìyẹn nígbà tí and nísìn náà wọ́n sì wọ́n sì ń encourage me, o àwọn náà sì ń in all aspect bó tilẹ̀ jẹ́ pé à ń béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà láti jẹ́ kí iṣẹ́ yìí kó gbé rọrùn fún wa so but still náà they need wọ́n sì jẹ́ alátìlẹ́yìn ọlọ́run náà dẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ alátìlẹ́yìn. apart from iṣẹ́ orin yìí mo jẹ́ um, special educator as in facilitator fún àwọn àkàndá ọmọ that is àwọn àwọn children with um, children with special kids mo mo jẹ́ um, olùkọ́ni fún wọn though àwọn regular children náà mo máa ń bá wọn ṣiṣẹ́ o ṣùgbọ́n fún àwọn um, um, àwọn special àwọn children with special needs àwọn tó tó jẹ́ pé wọ́n nílò láti wọ́n nílò èèyàn láti bá wọn ronú wọ́n nílò ènìyàn láti bá wọ́n need extra help extra support so bí àwọn ọmọ tó wà autistic like autism àwọn ọmọ tó ní behavioral issues different kind àwọn ọmọ tó ní tó ní àwọn issues pẹ̀lú life wọn ṣá láti correct one or two things so mo jẹ́ educator mo jẹ́ olùkọ́ni fún wọn because I work with uh, I, I work uh, with uh, with therapists and I work with different organizations láti lè shape life àwọn àkàndá ọmọ yìí so aside music mo ṣì ní iṣẹ́ tí mò ń ṣe which is um, special uh, special educator um, some people call it um, learning support um, learning support assistant why some people some people call it um, special educator so iṣẹ́ tí mo ṣe ni aside orin. so a máa ń lọ fún program káàkiri churches yeah a máa lọ sí birthday a máa lọ sí birthday program náà níwọ̀n ìgbà tó bá jẹ́ program tí ó bá ti fògo fún ọlọ́run a dẹ̀ máa ń lọ sí wedding àwọn wedding uh, program náà like wedding reception so a máa ń lọ láti lọ bá wọn gbé ọlọ́run ga so kò ń ṣe church nìkan ni program a máa ń lọ sí crusade káàkiri different churches ni a máa ń lọ láti lọ kọrin eléyìí tí adẹ̀ní àwọn programs náà wà níwájú wa tó jẹ́ pé a ti ní àwọn programs wájú láti lọ so ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú so kò síbi tí àtìlélọ kọrin láti gbé fún ògo ọlọ́run láti gbé ògo ọlọ́run ga so ibi tí ẹ ti lè pè wá lórí social media Facebook and um, YouTube fún Facebook um, contact wa alábí tèmi ọláníyì afinimọ̀nà so fún ẹni tó bá fẹ́ reach wa lórí facebook so alábí tèmi ọláníyì afinimọ̀nà that's the facebook um, address and fún youtube youtube address is um, tèmítọ́pẹ́ o alabi. that is for youtube and fún ibòmíì tí a tún ti lè get ibi tí a tún ti lè get orin yẹn ni um, boomplay ó ti wà ní boomplay àwọn èèyàn ti ń download ẹ̀ so ẹ̀yin olólùfẹ́ wa ẹ tún lè lọ sí boomplay náà láti lè download a fresh glory which is um, ògo and mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù ògo tuntun tí ayé gbogbo wa nílò torí ògo àná ò ṣeé ṣayé um, gbogbo ọjọ́ ló ní ògo tiẹ̀ ọ̀tun ọ̀tun lọ́jọ́ ń yọ so bí ẹ ṣe ń download orin yẹn tẹ́ ẹ̀ ń gbọ́ orin àdúrà ni bẹ́ẹ̀ ṣe ń download ẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ ògo ọ̀tun tí ayé wa nílò láti láti ṣẹlẹ̀ ayé lórúkọ Jésù ọ̀run á yọ̀ǹda ẹ̀ wa so fún nọ́mbà eléyìí tí ẹ lè pè wá sí ó ní um, zero eight zero six six four eight fifty seventeen. so the number one more time zero eight zero six six four eight fifty seventeen.